ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ re ojúmọ́ re lètò níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà ẹni tó wà ní dùbúlẹ̀ àìsàn kò sóhun tó lè lé kò lè lówó kò lè lọ́lá kò lè léèpò ṣùgbọ́n kóun ṣàgbádùn ni ó ní mo máa fi ń sọ̀rọ̀ bí ẹni pé mò ń mu omi wípé gbogbo ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run á wò wá sàn láṣẹ ọlọ́run olódùmarè iṣan ara ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé ẹ̀jẹ̀ ara yín àti tèmi náà ọmọ aráyè ò ní fi dè wá mọ́lẹ̀ kí là ń gbéyẹ̀wò láti àárọ̀ lónìí òun náà ni measles tí yorùbá mọ̀ sí àìsàn ìgbóná wọ́n ń pè ní bàbá wọ́n pè ní oríṣiríṣi ẹ̀yà orúkọ ni wọ́n ń pè Orísun ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe à ń tẹ̀síwájú pẹ̀lú nurse Deborah Tèmítọ́pẹ́ Samson ẹ wá jẹ́ ká wò báyìí látàárọ̀ la ti ń sọ eléyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló fà á àmì tá a lè rí tá a lè fi mọ̀ pé àìsàn yìí ó ń ṣe kí ni ó ń ṣèyàn tá a bá wá fẹ́ kí àìsàn yìí ṣe wá ọ̀nà wo la fi lè dẹ́kun ẹ̀ lára àwọn ọmọ wa yàtọ̀ tá a bá ẹ sọ nípa abẹ́rẹ́ tá a ń gbà yàtọ̀ sí abẹ́rẹ́ yìí ọ̀nà wo la fi lè dẹ́kun ẹ̀ kí àìsàn yìí má ṣe àwọn ọmọ wa. Hmm, ẹ ṣe olóòtú mo kí gbogbo àwọn ènìyàn wa nílé lẹ́ẹ̀kan sí i ọ̀nà wo la ṣe lè dẹ́kun àrùn ìgbóná yìí yàtọ̀ sí abẹ́rẹ́ tí mo sọ pé ọmọ máa gbà ní ẹ̀ẹ̀mejì ẹ mọ̀ pé irú ọmọ tó bá ti gba abẹ́rẹ́ yẹn lifetime there is tendency pé kò ní ní láíláí ṣùgbọ́n fún àwa tí bóyá àti ẹ̀wá gba abẹ́rẹ́ àbí òkè ká yọta abẹ́rẹ́ sí ẹgbẹ́ kan ìmọ́tótó ara wa ó ní ṣe pẹ̀lú irú nǹkan báyìí o ò lè dúró létí tí ilé ẹ̀ tí igbó kún kí gbogbo mi dágún kí ẹ̀fọn má jẹ́ kẹ́ sùn lọ́sàn-án hmm. lóru bóyá ẹ̀fọn yẹn gan bóyá òun fúnra gan ti gbé fáírọ́ọ̀sì sínú bó tilẹ̀ jẹ́ pé ara ènìyàn nìkan ni fáírọ́ọ̀sì yìí ti lè dàgbà so irú ìdọ̀tí ó lè fà so ìmọ́tótó ara wa àti àyíká wa aṣọ ohun gbogbo láyìíká wa ṣá ó ní ó ó wà very very important nírú nǹkan báyìí then kí nìkan tí a tún lè ṣe máa jẹ oúnjẹ tó dára téyìnbó ń pè ní balanced meal kò dìgbà téèyàn bá ní ten million kó tó jẹ oúnjẹ tó dára two hundred naira ẹ téèyàn bá planning ló láyé hmm. two hundred naira ẹ o lè fi rẹ̀ fọ́ ra edé kò dìgbà tó bá jẹran tó tóbi gbàgìdì kó tó sọ pé ojú oúnjẹ gidi balanced meal òun lèèyàn need so and with the balanced meal ìyẹn máa ràn yàn lọ́wọ́ láti máa boost immunity èso èso gan ó tiẹ̀ máa ń ràn yàn lọ́wọ́ dáadáa dẹ́nu olóyìnbó máa ń sọ nǹkan kan wọ́n ní water is life ẹ máa mu omi omi máa ń ràn yín lọ́wọ́ iṣẹ́ tó mi ń ṣe pọ̀ ní àgọ́ ara so àwọn kan wọ̀nyí náà ni àwọn kan tá a lè ṣe ìmọ́tótó ara wa àyíká wa oúnjẹ tó dára ká dẹ̀ mú omi dáradára. ohun náà lẹ ti gbọ́ lẹ́nu nọ́ọ̀sì wa wípé a ní láti ní ìmọ́tótó ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ilé wọn ò ṣeé rí nọ́ọ̀sì o kíṣìn ẹlòmíì ò ṣeé rí ọ̀dẹ̀dẹ̀ lòmíràn kò tiẹ̀ ṣe é wọ̀ káwá tó sọ pé a fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń lò sí láti tu ara wọn ohun lẹ ti gbọ́ yìí ẹ jẹ́ ká ní ìmọ́tótó èyí tó ṣe pàtàkì ìmọ́tótó náà tá à ń sọ yìí tẹ bá rí obìnrin náà tẹ bá rí obìnrin mi níta ó máa wà ókè o ṣùgbọ́n tẹ bá rí ọmọ ẹ̀ ọmọ obìnrin yẹn <laughs> aṣọ tó wà lọ́rùn ẹ̀gan ti fẹ́ gan ìyẹn ni òde ara òde ìta jẹ́ ká mú òde ara wa ìmọ́tótó ara wa ẹ jẹ́ ká mú dórí àwọn ọmọ wa àti ilé wa ká kàn má jẹ́ pé onímọ́tótó níta nípa pé bóyá àwọn ọ̀ṣọ́ tó dáa ẹ jẹ́ ká tún ilé wa ṣe kí àìsàn yìí kò bá lè má fi ilé wa ṣe ibùgbé ní báyìí àròjọ mùsùlùkùn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gba gbogbo àwọn ará pátápátá ní ìmọ̀ràn ètò lè tó lè ṣe wọ́n ní àǹfààní kí àìsàn yìí kó má tiẹ̀ ráyè rárá àwọn tó ti ṣe rí ni o ìmọ̀ràn fún wọn àwọn tí ò tí ì ṣe rí ìmọ̀ràn fún wọn àwọn tí ò tiẹ̀ tí ì wọlé ọkọ gan tó ṣẹ̀ṣẹ̀ ń plan pé àwọn fẹ́ lọlé ọkọ ẹ bá mi gbà wọ́n ní ìmọ̀ràn tó kún ojú òṣùwọ̀n kí wọ́n lè mọ nǹkan tó máa ṣe kí àìsàn ibà lè má yà lé wọn. ẹ ṣe àmọ̀ràn mi fún gbogbo ará ilé ni wípé gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan ìmọ́tótó ara ilé wa ọmọ wa ọkọ gbogbo àyíká wa ó ṣe ó lè ṣe àǹfààní ńlá fún wa láti dẹ́kun àìsàn yìí so fún àwọn tí ò tí ì má rí tá ṣe fẹ́ wọ ilé ọkọ ẹ jọ̀ọ́ tí Ọlọ́run bá ti fi ọlẹ ayọ̀ tó sọ sí inú wa ká lọ rẹ́gísítà sí ilé ìwòsàn tí ìjọba fi òǹtẹ̀ lù with that wọ́n á lè bá wa mọ́nítọ̀ oyún wa láti inú oyún yẹn títí tá a fi máa bí ọmọ yẹn títí tọ́mọ á fi dàgbà so tó bá ti gba abẹ́rẹ́ yẹn pé irú ọmọ bẹ́ẹ̀ yàtọ̀ sí pé bóyá nǹkan míì bóyá ti immunity tí mo ti sọ kò yẹ kọ́mọ tún ní mọ́ then fáwọn tó bá ti ní tẹ́lẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ máa ń ní lifelong immunity sí irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan náà ló máa ń ṣèyàn so fẹ́ni tó bá ti ní rí ó rí ẹ̀ kó tún tó ṣe irú ẹni yẹn again so àmọ̀ràn mi náà ni wípé ẹ jọ̀ọ́ abẹ́rẹ́ àjẹsára lèmi máa emphasize níbí báyìí ẹ jẹ́ ká gbé àwọn ọmọ wa lọ ẹlòmíà ní kò dáa irọ́ náà ń pa ọmọ ti gba abẹ́rẹ́ gba abẹ́rẹ́ gba abẹ́rẹ́ nǹkan kan ló ń ṣiṣẹ́ fún irọ́ ni gbogbo àwọn abẹ́rẹ́ yẹn oníkálukú wọn ní iṣẹ́ tó ń ṣe so ẹjọ́ pé abádẹ́mí sí nú ẹ̀ ó lè ti ba gbogbo ilé tọmọ ti ń gbà tẹ́lẹ̀ ó lè ti bà á jẹ́ so abẹ́rẹ́ àjẹsára àwọn ọmọ wa ó rí lì necessary so ẹ jẹ́ ká mú un lò ìmọ́tótó àyíká wa ẹ jẹ́ ká mú un lò àìsàn onífilé wa ṣe ibùgbé o. àmì o àmì o àmì o àmì ẹ̀ pọ̀ ní kókó wá sí mi lọ́kàn ká tó máa lọ o. ṣé àwọn sọ pé àwọn ẹ̀jẹ̀ kan bóyá blood group ọkùnrin ṣé àti tóbìnrin tí ò bá papọ̀ ṣé ó lè fa kíní ìtàn bá bímọ. kò lè fa o ìyẹn ò ní ṣe pẹ̀lú àti bí ọmọ blood group gan kò rí lè ní ṣe so much pẹ̀lú irú àwọn kan báyìí but genotype ni mo mọ̀ tó tún lè fa irú kan báyìí ṣùgbọ́n kò ń ṣe measles ni ó máa fà bẹ́ẹ̀ ni tọmọ ikàn lè wáyé as sickler irú ọmọ bẹ́ẹ̀ la máa fi kò ní kú Fọlájídé òun náà la ṣe máa sọ pé ká lọ marriage counseling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká dẹ̀ ṣe àyẹ̀wò àwọn ara wa ká tó ṣe ìgbéyàwó sọ a lè mọ̀ bóyá àwọn àti àwọn ọmọ ọkọ wa bí àwa compatible kí a tó fẹ́ra sílé so orí ọmọ ló máa bounce síbọ̀ kì í ṣe pé ó máa fa measles àfi tí ó bá jẹ́ pé bóyá ọkọ yẹn o ó ní measles ní ìgbà yẹn torí àìsàn yìí ó tún fẹ́ le tó jẹ́ pé ó lè ti wà nínú ara èèyàn láti bí ọjọ́ mẹ́wàá tí ò ní farahàn kó jẹ́ pé bí ọjọ́ kọkànlá láṣẹ̀wá bẹ̀rẹ̀ sí ní fi ara hàn so àfi tó bá jẹ́ pé bóyá ọkùnrin yẹn ó fóbìnrin yẹn lẹ́jẹ̀ ní àárín ọjọ́ tí ò farahàn ní ṣùgbọ́n obìnrin yẹn ló máa ṣe kò ń ṣe ọmọ tó fẹ́ bí dó ìyẹn àìsàn ilé tó yẹ pé tó bá ṣe aláboyún ó lè ba oyún inú ẹ̀ jẹ́ hmm. tàbí eléyìí tó bá tiẹ̀ tún rọ́jú tó bí ọmọ yẹn ọmọ yẹn lè wọ́n lè bí kó jẹ́ afọ́jú wọ́n lè hmm. bí kó jẹ́ odi wọ́n lè bí kó jẹ́ adití ṣùgbọ́n irú àwọn situation wọ̀nyẹn orílì máa ń rí ẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ náà ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn ọlọ́run ràn wá lọ́wọ́. ẹ máa ṣe wọn ẹ máa ṣe wọn ẹ máa ṣe wọn nurse Deborah Tèmítọ́pẹ́ Samson ọ̀kan tí mo tún rí kọ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ nísìnyí òun ni pé tí àìsàn yìí bá ń ṣe aláboyún kó rí i pé òun ṣe àmójútó tó péye sí nínú kíni o sí ipò tóun wà yìí nítorí pé ó lè ṣe kíni o ó lè affect ọmọ tó bá tó ọmọ náà nínú oyún ìyẹn wà ní pé ẹ jẹ́ ká ní àmójútó ara wa ní gbogbo ìgbà ẹ má ṣe jẹ́ kó jẹ́ pé a máa máa sọ pé self medication ẹ ilé mi náà lè ṣe after àbúrò mi náà sì ni ẹ jẹ́ kó wá fún mi lábẹ́rẹ́ ńlé ẹ jẹ́ wá fún mi ní drip yẹn rárá o ẹ jẹ́ ká tọ ilé ìwòsàn tí ìjọba fi òǹtẹ̀ lù òun ni kẹ́ jẹ́ ká máa lọ níbẹ̀ kò ní sí pé àparọ́ fún ni àtàn ni nítorí pé a fẹ́ ní tọ́rọ́ àti kọ́bọ̀ lọ́wọ́ ó ṣe pàtàkì fún wa ká ṣe àmójútó ara wa Orísun ni mo wà tí mo ti ń dúbí adé tí mo sì ń rà bí òwe Ojúmọ́ Ire náà lẹ ti ń gbọ́ láti àárọ̀ náà tí a ti ń bára sọ̀rọ̀ lórí measles tí a ti ń sọ lọ́lọ́kan òjọ̀kan tá a ti ń tu yẹ́lẹ́yẹ́lẹ́ nọ́ọ̀sì mi tó ń bá mi sọ̀rọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ láti Ìdó ṣé mo gbà á teaching hospital òun ni wọ́n ti kọ́ṣẹ́ tí wọ́n ti mọ iṣẹ́ wọ́n sì jẹ́ general kí ni o general nursing òun ni wọ́n lọ fún láti ṣe àmójútó lóríṣiríṣi àti lọ́lọ́kan òjọ̀kan Fúyìnkẹ́ Inaọlájí lórúkọ tèmi èmi ò máa fi èyí ṣe ìlọ nítorí pé a ò rí ọjọ́ mú solókùn mo lọ sílé bàbá mi tó bí mi lọ́mọ ìlú Ìṣẹ́yìn ní ilé Légédé ilé ẹ̀kẹjọ ìsàlẹ̀ ọgbà ni o mo ní sọ pé ìsẹ́yìn orò ọmọ ẹ̀bẹ̀dìmọ̀kọ ó gun òjàjà kò jẹ ará ìsẹ́yìn rí ìlú ojúbù ni ó jẹnu lọ wọ́n ní kò béèrè kí o tó wọ̀ ọ́ ilé ẹ̀yẹ kìkì ẹ̀gànná máa ń pè tẹ́lẹ̀ bọ́ lọ́wọ́ tá a wà kìkì ọ̀rọ̀ kìkì ògo kìkì ọlá kìkì ìbò kan ni ọkọ́ pàtàkì lọ́wọ́ àwọn tó wà ní MTR tí wọ́n ń bá wa tẹ̀ sókè tí wọ́n ń tẹ̀ sí odò ẹ̀pọ́ pàtàkì lọ́wọ́ pòdúsà mi náà mo ní ẹ ṣé iṣẹ́ ọpọlọ tí ẹ̀ ń bá wa ṣe àti àwọn ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń wò wá nítorí pé tí n bá gúnyán fún yín tí ẹ bá tí ń bá roka tí ẹ bá bá mi jẹ ńkọ́ tí mo bá ṣe ọbẹ̀ òsíkí tí n bá gbé sílẹ̀ tẹ́ bá lẹ́yìn ò jẹ ṣùgbọ́n nítorí pé mo gúnyàn yẹn bá mi jẹ mo rùkà yẹn ẹ bá mi jẹ mo gbé gbogbo ẹ̀ sílẹ̀ ẹ sì ní ó dùn mọ́ yín nú ẹ bá mi fìfẹ́ jẹ ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ wa tó àánírì jù báyìí lọ lórí ètò ojúmọ́ ire ti ọ̀sẹ̀ yìí títí di ọjọ́ mẹ́jọ táàtún máa pàdé nọ́mbà mi ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six nine six six two three six five lẹ́ẹ̀kan sí zero eight zero six nine six six two three six five lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mo ń gbọ́ mo fẹ́ mọ̀ bóyá ẹ ní àǹfààní ẹ fẹ́ polówó ọjà lọ́nà kan abẹ́yìn gan tiẹ̀ wá pé ah ètò yìí tẹ́mi lọ́rọ̀ èmi gangan dókítà ni mí mo fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ ẹ pé Fóyèké Inaọlájí lórí aago má da yín lóhùn má sì fààyè gbà yín ẹ bá wa dòwò pọ̀ o torí pé kò sẹ́ni tó bá wa dòwò pọ̀ tó kábàámọ̀ rí iléeṣẹ́ alálùbáríkà lórí so tó sì ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé ẹ̀yin láwọn máa wá àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá láṣẹ ọlọ́run olódùmarè nurse Deborah Tèmítọ́pẹ́ Samson ẹ ṣé mo rò pé tí n bá tún pè yín lẹ́ẹ̀kan sí ẹ ó jẹ wa torí pé mo gbádùn yín dáadáa ẹ ṣé ó dàbọ̀.